muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa adilẹyin Isa abẹ́yìn náà ọmọ bẹ́ẹ̀ ni síbẹ̀ ọmọ bẹ́ẹ̀ ilẹ̀yìn anabi Isa ni tani dé anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá ṣe méjì ní pẹ̀lẹ́ yìí fahuwa kafir tẹ̀lébó ló ṣe lè gba gbogbo ìtàn tí ń bá bọ̀ tó wá jẹ́ pé eléyìí lọ́wọ́ akọ ó ti di kafir kọ́dọ̀ tún ti ṣe kèfèrí sáwọn tó lọ gbàgbọ́ gẹ́gẹ́ bí àyà tó ṣíwájú lẹ́yìn rẹ̀ ni muhammad ọmọ abdillah ọmọ abdulmuttalib anabi sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn rẹ̀ ló dé eléyìí ìní àlàyé díẹ̀ nípa ọ̀rọ̀ àwọn anabi ọlọ ọ̀kan náà olùmọ́ni gbogbo àwọn anabi tó lọ darúkọ nínú alukur'an gbogbo wọn nínú àwọn ọmọ anabi ibrahim ni wọn ọmọ anabi ibrahim ni wọn jẹ yẹn ni pé kìí ṣe dandan kọjọ ọmọ yaakub sẹ́wọ̀n pé ibrahim kìí ṣe ishaq nìkan ló bí ishaq àbí yaakub nínú qasasul anbiya ti imam ibn kathir wọ́n sì tún sọ pé yaakub náà àbí ishaq ó tún bí màmí wọn ló bímọ mí yàtọ̀ sí yàkó so ṣùgbọ́n anabi ibrahim aleyhi salam gẹ́gẹ́ bó ṣe bí ishaq náà ló bí ismail ismail náà sì bí àwọn ọmọ ishaq náà bí àwọn ọmọ nínú àwọn ọmọ ishaq ni yàkó yàkó bí àwọn ọmọ tó ṣe pé nínú àwọn ọmọ tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn anabi ti wá wọ́n ní gbogbo anabi tọ́lọ̀ ń darúkọ fún wa nínú alukur'an nínú àwọn ọmọ Ibrahim ni wọn yàtọ̀ sí Idrisa ẹnì kan àti wá síwájú Ibrahim bákan náà Nuha bákan náà Lot torí Lot ọmọ ẹ̀gbọ́n Ibrahim abọ́mọ àbúrò Ibrahim bákan náà Hud kò sí nínú àwọn ọmọ Ibrahim bákan náà Saleh kò sí nínú àwọn ọmọ Ibrahim gbogbo àwọn anabi yẹn pátá tọ́lọ́mọba rán kò sí ìtọ́jẹ́ lárúbáwá nu àfàwọn márùn wọ́n sì pe àwọn márààrún ní lárúbáwá nítorí pé wọ́n sọ èdè lárúbáwá èyí sì pé dandan ìpìlẹ̀ wọn jẹ́ lárúbáwá wọ́n pè wọ́n lárúbáwá nítorí pé wọ́n sọ èdè lárúbáwá àwọn ni Hud àti Saleh àti Ismail àti Shu'aib lẹ́yìn rẹ̀ la wa Muhammad. صلى الله عليه وعليهم أجمعين وسلم تسليما كثيرا kèésì sì torí pé wọn jẹ lárúbáwá la sì pè wọn lárúbáwá o àmọ́ wọn sọ èdè lárúbáwá tọ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ní àti ránṣẹ́ sí ọ kí bá sì sí Nuh alayhi salam àtúwọ̀n ránṣẹ́ sí wan nabiyyina min ba'di àtàwọn ànábì tó dé lẹ́yìn Nuh alayhi salam eléyìí kárí gbogbo àwọn anabi pátá gbogbo anabi pátá kò bá jẹ́ anabi kò bá jẹ́ rasul ó kárí gbogbo wọn ipe àwa náà la ránṣẹ́ sí wọn kò sí ìtọ́ ran ara rẹ̀ ọlọ́run ọba ló wọn. lẹ́yìn rẹ̀ ọlọ́run ni wa awhayna ila Ibrahim ṣé Ibrahim ó yàtọ̀ sí wan nabiyyina min ba'dihi tọ́lọ̀ sọ ni pé aránṣẹ́ sí ọ. gẹ́gẹ́ bá a ṣe ránṣẹ́ sí Nuh aleyhi àtàwọn ànábì tó dé lẹ́yìn Nuh ṣé ìsẹ́yìn Nuh ni Ibrahim náà dé ni ṣèbẹ́yìn Nuh ni kí ló wá dé tọ́lọ̀ wọn bá tún wá ń dárúkọ wọn wọn ni ntọ́fà fi dárúkọ àwọn eléyìí ti sọ pé àtàwọn anabi tó dé gbogbo àti tó dárúkọ àti dárúkọ wọn lọ fẹ́ fi tọ́ka sí báwọn eléyìí bó ti ṣe ṣàgbéga fún wọn tó àti bí wọn ti ṣe pàtàkì tó ní nínú àwọn ànábì ọlọ lọ́lọ́run fi dárúkọ wọn wọn fẹ́ fi ṣe àgbéga àwọn àtàpọ́nlé wọn gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ pé man kana aduwan lillahi wa malaikatihi wa rusulihi wa jibril wa mikal fa inna allaha aduwan lil kafiri ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀tá fọlọ́ọ̀ tó sì jọta fáwọn màláìkà ọlọ tó sì jẹ́ ọ̀tá fáwọn aránṣẹ́ ọlọ tó tún wá jọta fún jìbìrìlà àti míkàlà ah ta ni jìbìrìlà ta ni míkàlà sẹ́wọ̀n ẹsẹ̀ màláìkà ni ọlọ́run sì sọ pé ẹnikẹ́ni tó bá jọta fóun àtàwọn màláìkà ọ̀hún ah ọlọ́run bá tún dárúkọ jìbìrìlà àti míkàlà láti tọ́ka sí bípò wọn ṣe ga tó lọ́dọ̀ wọn lọ́ni so eléyìí irú rẹ̀ náà ló ṣẹlẹ̀ ń bì ìpè àti ránṣẹ́ sí ọ gẹ́gẹ́ bá a ti ṣe ránṣẹ́ sáwọn ànábì tó síwájú rẹ ó ti kárí gbogbo èèyàn ṣùgbọ́n náà wọ́n bá tún ní aránṣẹ́ sí Ibrahim aránṣẹ́ sí Ibrahim aleyhi salam torí ipò Ibrahim ga púpọ̀ ipò Ibrahim ga púpọ̀ wattakhadallahu Ibrahima khalila torí pé bá yàn ní. khalila ẹni tó fẹ́ràn dógóńgó ó sì fi ìfẹ́ ara rẹ̀ kún ọkàn Ibrahim débi pé kò sáyé ńbẹ tó fi lè fẹ́ràn kàmí jù bẹ́ẹ̀ lọ tó bẹ́ẹ̀ gà bákan náà Ibrahim òní abul anbiya milata abikun Ibrahim huwa kumul al-muslimina min qabl ìlànà bàbá ńlá yìí nù Ibrahim torí ẹ̀. ibrahim yìí báyìí alayhi salam ẹ̀rí pé gbogbo yẹn ń dùn pé ọ̀nà ibrahim làwọn ń tọ̀ yahudi ní ah, ọ̀nà ibrahim làwọn ń tọ̀ nasara náà ní ọ̀nà ibrahim làwọn ń tọ̀ mùsùlùmí sọ wípé kíni ọ̀nà ibrahim làwọn ń tọ̀ ta lọ́lọ́ ń gbè fún ọlọ́ni millata abikum ibrahim ẹ̀sìn bàbá yín nù ibrahim huwa sammakumul muslimina min qabl òun náà ló sọ yín mùsùlùmí tẹ́lẹ̀ náà lọ́ba parí torí pé idh qala lahu rabbuhu qala aslamtu li rabbil alamin nígbà tó lọ́wọ́ ní kó gba islam ó ní mo gba islam fọlọ́ kò sọ pé mo nasara kò sọ pé mo yahudi o ma kana ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan musliman walam yakun minal mushrikin ọlọ́ni ibrahim ṣe yahudi kì í sì ṣe nasara ṣùgbọ́n ẹni tó fi ojú ọ̀nà tí ọ̀tọ́ sílẹ̀ ni tó gba ìtọ́tọ́ gaara mùsùlùmí sì ni kọjọ́ kan náà àwọn ọ̀sẹ̀ bọ̀. سبحان الله. ni إبراهيم عليه السلام تريه إنه inú orúkọ إنه dànù inú orúkọ tó dà إبراهيم، إبراهيم. lè sọmọ rẹ̀ nù kọ sọmọ rẹ̀ ní ibrahim ibrahim gbogbo ọmọ tí wọn sọ ní ibrahim kó bí káfọ ọmọ máa hùwà bíi iblis wọn sọ lórúkọ bàbá àwọn anabi Ọlọ́run kọ ọmọ máa hùwà bíi iblis a'udhu billahi iblis rajim ẹni ẹ̀pọ̀ torí ẹ̀ kọ́ ọmọ ọmọ kíyèsí torí pé wọ́n máa ń select ọkọ̀ fún àwọn ọmọ torí kókó lè bá rò wọ́n ni ẹ máa tún fàdúrà ràn àwọn ọmọ lọ́wọ́ ẹ̀fẹ́ kọ́ ọmọ hùwà iblis ẹ̀yin ẹ má kọ́ kó de iblis ẹ máa kọ́ kó ṣètò ọlọ́run ẹ máa kọ́ kó rìn sọ́nà táwọn ẹni ọlọ́run eléyìí ọ̀ràn lọ́wọ́ kọjá pé kọ́ ńgbà tí ọba rò sí alhamdulillah sọ àwọn ọkọ̀ tó dáa ni kẹ́ ẹ máa wá kìsì bí kọkàn pé òun gbọ́ tafsir alukur'an ọwọ́ agbórúkọ kanjọ yẹn wọ́n ní kọ́ọ̀rùnà ọwọ́ alọ́ sọmọ rẹ̀ ń kọ́ọ̀rùnà wọ́n ní hamana ọlọ́ sọmọ rẹ̀ ní hamana wọ́n ní namurudu ọsọmọ rẹ̀ ń namu a'udhu billah ó kọ àwọn ọ̀daràn ayé. so bákan náà Ismail alayhi salam ọmọ anabi Ibrahim ọlọ́run tún dákọ̀ tiẹ̀ náà nítorí pé ah nínú àwọn anabi tó ga anabi tó ṣe pé ìgbà wo lọ́lọ́run tó fún bàbá rẹ̀ bí tọ́lọ́run tó wá ní apọ́ láṣẹ kọ́ ọ lọ dúnbò rẹ̀ bàbá sì sọ fọmọ ọmọ sì ní pẹ̀lú ògbó ọlọ ẹsẹ̀ ńtọ́lọ́ ní ká ẹsẹ̀ máa ṣe sùúrù subhanallah ìní gbóyin náà so Ismail alayhi salam àtúnwò àti bàbá rẹ̀ ni wọ́n jọ kọ́ Kaaba. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم àtúnwò àti bàbá rẹ̀ wọ́n jọ kọ́ Kaaba nígbà àkọ́kọ́ ọmọ àrí nìyẹn o tí ran bàbá lọ láti ṣe dáadáa ọmọ àrí tí ran bàbá lọ láti ṣe dáadáa bàbá ń kọ́ mọ́sálásí ọmọ ń gbé búlọ́ọ̀kù wa bó ṣe yẹ kọ́ jẹ́ nù tí ṣe bàbá ń kọ́ mọ́sálásí ọmọ yọ àkẹ́tì àwọn ọmọ àrí nù ismaili aleyhi salam ọlọ́run dá akọ rẹ̀ torí pé òun ni bàbá ńlá fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó tó wá kan anabi ibrahim torí ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam sọ pé mo rí lójú mo rí bàbá mi ibrahim mo rí pé mi ni mo jọjú ní bọ́lá ṣe dá mi lẹ́dàára lẹ́sìn ńkọ́ bákan náà tó torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ní bàbá ibrahim ẹni pé bàbá ńlá nù torí ẹ ismail ọlọ́run dàpọ̀ tiẹ̀ náà torí wọ́n ishaq ishaq ọ̀nà ga torí pé ishaq ló bí yaakub yaakub tó bí àwọn anabi rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n ní ishaq torí pé ishaq ìyàwó ibrahim sárátà gangan gangan àwọn ni wọ́n bí lẹ́yìn ọdún gbọ́ọ́rọ́ tí wọ́n mari bákan náà yaakub abdullah israel ọ̀gá. nínú àwọn anabi ọlọ Ọlọ́run dá akọ tiẹ náà wọlé asbọt àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ méjìlá tí wọn já anabi bákan náà Isa aleyhi salamu tí wọn ń pè ní Jésù Ọlọ́run tún dá akọ tiẹ náà fún wa torí pé ipò rẹ̀ ga òun lòjíṣẹ́ tọlọ wọn bá dá. látara arábìnrin láì sọkùnrin kó lè bá a jámì káwọn èèyàn tara rẹ̀ mọ̀ pé iná lọ ha Allah kò lè ṣe nkàdé. torí ẹ̀ gbọ́dọ̀ tí màlẹ́ ká sọ fún pé inna Allah yubashshiruki bi kalimatin minhu ismuhu al-masih Isa ibn Maryam wajihan fi dunya wal akhirati wa min al-muqarrabin wa yukallimu an-nasa fi al-mahdi wa kahlan. ومن الصالحين قالت ربي أنا يكون لي غلام ولم ي... أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون يا تسي زكريا زكريا عليه السلام tí ó من لا tí ń ṣẹlẹ̀ lára àyà Isa Mariamu kótó di pé Mariamu dàgbà nígbà tí ń gbàgbà tọ́ rẹ̀ ó rí i pé bàbá gbóúnjẹ wá wọ́n ti síwájú wa gbóúnjẹ dọ́dọ̀ rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ sì máa wọ nǹkan o àṣàdédé jẹ́ alágbàtọ́ rẹ̀ àfi lẹ́yìn ìgbà tá a ṣe mú jẹ́ èmi lọ́hàn pé kí n ṣètọ́jú rẹ̀ ńgbà tá a ṣe mú jẹ́ táwa alẹ́ ní náà tuntun bá mi dùn tí ń bá mi dùn tọ́jú ẹ̀ sòtítọ́ bá ti débẹ̀ ọba kóúnjẹ ti síwájú ah, dákun torí tọ́lọ́ análẹ́kẹ̀ hádá kọ́ọ̀dù tó wọ́n mi náà ń délẹ̀ àtọ̀dọ́ ọlọ́run à ah, èèyàn fẹ́ túlẹ̀ ọmọ kékeré tà ń tọ́jú ó tún lọ́dọ̀ ọlọ́run tá ni wọ́n mà ti ń jọ lọ̀ǹgà náà rí <laughs> ó tún wáá fi kún pé inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab ọlọ́run máa ń rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ láì fi sí rosì because oúnjẹ tó yẹ pé àsìkò ẹ̀rùn wọn máa ríru rẹ̀ ó ń rí lọ́dọ̀ rẹ̀ lásìkò òjò tásìkò òjò ń rí lọ́dọ̀ rẹ̀ lásìkò ẹ̀rùn à eléyìí dojú súnyàn o ibẹ̀ ni Zakaria náà ti wà bẹ̀ lọ àwọn olóríire nù kí ẹ ṣe pé ìwọ emèrè ni wọ́n mọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ kí Yorùbá tí wọ́n mọ̀ wí nù <laughs> so ṣùgbọ́n Zakaria ó ti mọ̀ pé bó ṣe wí náà ni ọlọ́ọ̀ni ó náà pé tọ́ nígbà pé ọlọ́wọ́n ọba ló ṣe léyìí ọlọ́run tó ṣe léyìí tí ń mú tásìkò òjò wá fún lásìkò ẹ̀rùn tí ń mú tásìkò ẹ̀rùn fún wa lásìkò òjò á ọ̀làgbára láti fẹ́mi náà lọ́mọ tó ń ti pé mo ti já kàn mo ti dàgbà kọjá ẹni tí ọlọ́run fẹ́mi náà lọ́mọ hmm. kìí ṣe pé ó ń ta ẹnu àlànà o ọba àti gbó tó bí ma rí ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run lè fún ọ lọ́mọ àmọ́ sáàtì máa súnmọ́ ìyàwó rẹ o kìí gbàtà nàbí Zakaria ti ń bẹ lọ́n òmùra ó súnmọ́ ìyàwó rẹ̀ tó màláíkà wa fún rò kọ́lọ́ fún ọlọ́mọ orúkọ rẹ̀ ọmọ jẹ́ Yahya musaddiqan bi kalimatin min Allah wa sayyidan wa hasuran wa nabiyyan min as-salihin qala rabbi anna yakunu li anna yakunu li ghulamun wa qad balaghani al-kibar wa imra'ati 'aqir ẹ̀ tún gbọ́ nǹkan mẹ́fà gbọ́n ní í ṣe bímọ. tí mo ti dàgbà tó báyìí àgànnìyàwó mi ńgbà tó ọmọ bẹ́ẹ̀ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́ọ̀ kí lọ́ọ́ wá bẹ lọ́n sí kókó fún ọ lọ <laughs> ìwọ ti mọ̀ ipò ti gbó ìyàwó rẹ ò lè bímọ kí aládùúgbò tó ń ṣe ọlọ́run bá kú sùúrù ẹ̀yìn kí tó wá pé èèyàn ni wọ́n ń bẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ọlọ́run bí akáwọ́ ni tó ní ọlọ́run tó bá fún mi lówó sílẹ̀sílẹ̀ ni ò fún mi àti tọrọtọrọ ọlọ́run á kó sílẹ̀ rẹ́gẹ́dẹ́ síwájú olùsọ ayẹyẹ sọ pé sílẹ̀sílẹ̀ lọ́lọ́run fún tọ́lọ́ sì mọ̀ kó wọn lọ́mọ ká tó wọn fi kó <laughs> kí ló dé tiwọn náà tọrọ sílẹ̀sílẹ̀ ó kó fún ọ lówó wọn á ní sílẹ̀sílẹ̀ ni ò fún mi tó bá fún mi lówó sílẹ̀sílẹ̀ so wọ́n wọ́n wọ́n Zakariya ó ti mọ̀ yìí pé ẹ́ ìyàwó rẹ náà ó sì tún ní kó fún ọ qala kadhalika Allahu yaf'alu ma yasha àfọ̀n tafsir ní kí dé tó fi jẹ́ pé ńgbà tí Zakariya béèrè yaf'alu ma yasha òlọ́lọ́sọ ìgbà tí Mariama tí wọ́n fún ní rò pé yóò bí máa ń tiẹ̀ wọ́n sọ fún pé yakhluqu ma yasha wípé ìgbà tó ń ṣe mà pé bóun ní ṣe bí ma bó ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń ṣe tó bá fẹ́ wàá rí bí ṣe ṣe tó fẹ́ lára rẹ̀ ìgbà tí Mariama tó ní ah, ọkùnrin ọ̀fọ́kàn mi sàmà pé yìí máa ṣe tó bá fẹ́ ìyẹn pé wọ́n súnmọ́ ìyàwó ẹ̀ lára pé súnmọ́ ara yín ọmọ òde tẹ́lẹ̀ náà náà ló mú kọ́mọ́ bímọ tẹ́lẹ̀ àbí lọ́ọ̀yà bá ìyàwó ńlẹ́ pé Yorùbá <laughs> ó ti lóyún lóyún bá dànù ní ọba ní mi mà yorùbá nìyẹn gbà táwọn gbọ́ lọ́n gbọ́ ẹ wá wo Mariam wọ́n sọ fún òun pé ó bímọ báyìí báyìí báyìí báyìí lọ́mọ náà sì rí ọ àbó mi sì fẹ́ bímọ tọkùnrin kan ọ̀fọ́ kàn rí màlẹ́kà sọ fún pé kadhalika Allahu yakhluqu ma bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń ṣẹ̀dá ní tó fẹ́ tẹ́lẹ̀ náà ìgbà tọkùnrin kọ lóbìnrin tó déèyàn ta ló mú déèyàn Allah tọ́ni ìsìn náà tọ́ni ìwọ nìkan látara rẹ̀ náà wọ́n ti dáyàn kí ni nǹkan tó tún wà ń bẹ̀ ju wípé kún fayakun lọ kó déyàn kó sì déyàn lọ yakhluqu ma yasha bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń ṣẹ̀dá ní bá fẹ́ so nítorí di eléyìí eléyìí ò fi hàn wá pé ọlọ́run bá wa gbogbo ní tó bá fẹ́ ló máa ń ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ anabi isa aleyhi salam ọlọ́ni tó lọ́n dábàá ọ̀dà látara ọlọ́run dá akọ̀ tiẹ̀ náà mẹ́rin. wà Ayub nínú ọmọ Ayub alayhi salam àdánwò ńlá ṣe ó ṣe sùúrù ọlọ́run sì má yẹn kú òfun ọlọ́run náà láyé bí ò sì lè tó tó bá dáadáa ní ọ̀padà gbẹ̀yìn yẹn ọ sànù wa. náà ni tún dá náà torí pé kálukú wọn wọn fún wa ń báyà yìí báyìí òun náà ó pè pè wọ́n sí tọ́lọ́ ẹ̀sìn náà ẹ̀sìn gbogbo àwọn èèyàn rẹ̀ wọ́n kọ̀ wọ́n kọ̀ jálẹ̀ fà kíkọ́ rí pé kíni so Yunus sì sọ fún wọn kókò burú sẹ́ẹ̀rí fún tẹ́ ẹ ṣe báyìí iye ìjọba ìlú kù fún yín ẹ̀ parun náà ni ẹ̀kọ́ àwọn anábì ọlọ́run tí wọ́n bá ti bí wọn tí wọ́n ti bẹ lọ́hùn tó yọ ọ̀sẹ̀ náà ni Yunus bẹ lọ́hùn kọ́ lọ́wọ́ pa wọn rùn àwọn èèyàn yìí túbá wọ́n túbá wọn gbẹ̀sìn kí là ń fẹ́ náà lọ́dọ̀ ẹlẹ́sẹ̀ kí là ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ kó túbá àbí mọ́ túbá kó túbá ní kése kó má túbá káwọn náà lè bá àmà jọwọ́ wá ń yà ká máa ná wọ́n túbá wọ́n gbẹ̀sìn ọjọ́ wa pé Yunus orí kọ́lọ̀ wọn pa wọn rùn pé a ṣe báwọn ànábì sọ bá <laughs> táwọn ànábì bá ti bẹ lọ pé báyìí báyìí báyìí kálukú wọn lọnu àbẹ́rẹ́ inú hàn ní so ibẹ̀ ni inú ti bí Yunus aleyhi salam òbínú lọ bó ah, ní ṣe dájọ́ fáwọn èèyàn pé ni wọ́n kù èèyàn tọ́lọ̀ tọ́lọ̀ wa ní pa wọ́n fún mi Allah àwọn rò pé bẹ́ẹ̀ ló yẹ káwọn ò wí ni sọ wọn kàn bínú ni wọn fìlú lẹ̀ wọn lọ sí tí bèbè òkun wọn dọkọ ju omi tí ń lọ dúró ẹ dákun ẹgbẹ́ mi fi bí lẹjarí ẹ sí ìyẹn lè sá mọ́ lọ lọ kọ náà ni ó kò sí. àìnínú ha àyónú sí lọ ọkọnú ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ sì wọ́n wọnú ọkọ̀ ojú omi yẹn tán ní wọ́n bá rí i pé káì àwọn táwọn wà nú ọkọ̀ yìí àwọn ń dẹrù pọ̀kọ̀ àwọn nídi láti dín ẹrù kù èèyàn làwọn ẹrù yìí ètò àpapọ̀ rẹ̀ sí ni àpò àgbàdo ẹ máa rí bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ káwọ́ ọ̀sá ti mọ́ bòódò èèyàn làwọn ẹrù tó wà ń bẹ̀ ti ń dẹrù pọ̀kọ̀ wọn á ní ok kò burú ẹjẹ àṣemújẹ because gbogbo wa náà ni ó yẹ ká kú gbogbo wa náà ló sì yẹ ká kú mo rò pé ẹ fura torí kí wọn máa ń ṣèmújẹ lábẹ́ òfin ṣẹ̀ríà alukóra ẹ̀ńdẹ tẹ̀sáwì táwọn yẹn bá jọ dọ́gba nínú ẹ̀tọ́ ìgbà náà lẹ́sẹ̀ mújẹ gbogbo wa la lẹ́tọ̀ ká má kú gbogbo wa náà la sì lẹ́tọ̀ ká kú yẹn ni pé kí gbogbo wọn là àbí kí gbogbo wa parun ta ló ṣetán tí ó fẹ̀mí rẹ̀ lẹ̀ fún ta so nítorí délé àmọ́ dípò kí gbogbo wa parun táwọn kan má lè yè táwọn kan kú so so inshàlá kò sí tó burú bẹ́ẹ̀ nítorí pé yurtakabu ad-darar al-akhaf li-ijtinab ad-darar òfin sọ yìí pé kò burú ká fara da ìnira kékeré kí ètò burú jù ọmọ bá ṣẹlẹ̀ báyìí wọ́n bá ṣe mú jẹ́ wọ́n sì mújẹ ìmújẹ mú Yunus bàbá yìí lásọ sódò àwọn èèyàn wá ń wúra pé adúrú bàbá yìí pé èmi náà ni ẹ sọ mí bẹ́ẹ̀ ó ti fura kó ń sẹ́ lọ́hùn mo ah, ní ẹ sì fẹ́ bínú pé òun bínú sí ta ni rí wọn náà dàn kó kó bínú sọlọ ọlọ́run tí ìkanjú kó tó mú yàn tí ò nídìí kó di àwọn kan sí yàn kó tó ráyàn mọ́ yọ̀nà ṣùgbọ́n èmi náà ni ìbínú ọlọ́run ti sọ̀kalẹ̀ sí mi nù because n tí mo ṣe nǹkan yẹ kí n ṣe anábì ọlọ́run àìléyìí ń bẹnu sọ̀gáìr àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké táwọn anábì máa ń ṣẹ̀ àmọ́ tó bá ti ṣe ọlọ́run ọlọ́run ó ta wọn lólobó ó tètè túbá Yunus ti fura kó ń ṣẹ̀ wọ́n tún ṣèmújẹ lẹ́ẹ̀kejì òun ló mú wọ́n tún ṣe lẹ́ẹ̀kẹta òun ló mú ẹ sọ mi sódò kò ní ìtàn wọn sọ sódò káwọn ò lè bá a la ọ bọ́ sínú odò faltakọ́mọ̀hó hùt ẹja ńlá lọ́mì ọlọ́mì àṣé gbogbo pé mo giant yẹn kìíní kan superstar yẹn kìíní kan mr super àṣé rọ́ọ̀nì bọ́ ọba bọ́ọ̀dọ̀ ntó lè gbé ọmì bó ṣe tóun láì rún eegun rẹ tí ọkàn òbí gbà téèyàn sókè lè kan ẹ máa ń sọ òkèlè ọkà kẹsẹ́ nu sọ nídìí káṣẹ̀ṣẹ̀ máa ń rún ẹ ọkọ níìsín ìrà kínkínní náà tó nàbà rí wa pé ẹ àfihàn náà adúrú òkèlè iná sọ sẹ́nu ẹ bẹ́ẹ̀ náà lẹ́jà ń bẹ tó ẹ pé tó náà bá lọ àmì bí òkèlè kan ní ọkàn lọ pé kó tí ẹ kó tóbi pọ̀ <laughs> náà ni bẹ́ẹ̀ jà ṣe lọ Yunus sàmì aleyhi salam ẹ̀mẹ̀ wa wo àwọn ẹrú ọlọ́run tó nígbà tí ò tí ì le ọlọ́run ni wọ́n ń pè nígbà tó burú ọlọ́run náà ni wọ́n ń pè anabi yunus alayhi salam láti inú ẹja ń ọlọ́run ọba òjẹ́ kẹjẹ ó rún jẹ òjẹ́ kẹjẹ ó ṣe níjàmbá nínú ẹja náà ni tuntun sáfọmọ fọlọ allahu akbar la ilaha illa ant subhanaka inni kuntu minadh-dhalimin ah, kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfiwọ́ ọlọ́ọ̀ nìkan ògo ni fún ọ dájúdájú ọ̀kan nínú àwọn tó ṣàbòsí ni mo wà mo ti dọ̀kan nínú ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ mo ṣe lọ́hùn ọlọ́run ọba òpó ń gbọ́ torí tọ́lọ̀ máa fẹ́ fi ẹ̀ṣẹ̀ jẹ̀yàn sọ́ra kó tó di pé yà dé tí yà bá dé ọlọ́run padà yọ ọ àmọ́ lè jẹ́ kó kó jìyà díẹ̀ sànẹ́bí Yunus ah, ọlọ́run ti gbọ́ ẹ̀sìn ọlọ́run náà ló pé kẹjọ ọmọ fọjẹ àwọn mọ̀lẹ́kà wá pé àwọn gbọ́ ní sàlẹ̀sàlẹ̀ òkun tẹ́nìkan ń sọ gbólóhùn ìsàfọ̀mọ́fọ́lọ̀ wọ́n ọlọ́run kò yé wa ààrẹ nìkan ń bẹ kí àìrú wa ni Yunus a nígbà tí èsì pé wọ́n ń gbénú omi nísìnyí <laughs> so báyìí báyìí báyìí lọ sílẹ̀ àwọn malika wọn abẹ́lẹ́ ọlọ́run dákun ọlọ́run dákun yọ̀ làá lọ́lọ́run fi wá yọnu fi là Yunus nù aleyhi salam anabi sallallahu alayhi wa sallam wọn ni ẹ má pè mọ lọ́lá ju Yunus lọ o Yunus ibn Matta tonti kò la síwájú gbogbo ọmọ anabi Adam eléyìí bẹ́ẹ̀ nù tẹríba anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa Harun àti Haruna ọmọ ya Musa anabi Ọlọ́run aleyhi salam Ọlọ́run tó dapọ̀ tiẹ̀ náà. torí ọ̀nà tó gbà jẹ́ ànábì ọ̀gá ọ̀gá ẹ ti bẹ nínú àkọọ́lẹ̀ ọlọ́run tẹ́lẹ̀ náà ni wípé haruna náà ń kọ́ ń bẹ nù àwọn aránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n náà ọgbà ránṣẹ́ lọ́nà musa aleyhisselam torí tí ọba rí o ti àkọọ́lẹ̀ ti gbẹ kò sí bó ṣe lè jẹ́ ẹ ránàbí wa sọ fún wa nípa èèyàn ẹgbẹ̀rún lọ́nà tí ó wọ àlùjánà láì sísìrò láì jìyà báyìí ni àwọn sàbí bẹ̀rẹ̀ sí ní ronú nípa ta ni wọ́n lè jẹ́ bóyá àwọn ẹni tí wọ́n bí sínú Islam tí ò ṣẹbọ rí ni bóyá àwọn sàbí ànábì ni bóyá ibi sàbí náà lẹ́yìn náà kálukú sá ń sọ tiẹ̀ ànábì jáde wa ànábì ọba wọn wípé táníkẹ́ máa fẹ́ nu wa rọ́ọ̀fù torí pé ànábì ó kù tánábì bá sì kù ẹ̀yin lẹ́sẹ̀ kù kárí bẹ́ẹ̀ sì máa gbìyànjú gbọ́ òfin ọlọ́run ọba yé nígbà tá a bá sí ma bẹ́ẹ̀ làwọn olùmọ̀ tí orí wọn ọ̀dàrú máa ṣe o àwọn ọmọ kí oyin ẹ ti máa kọ wọn ọ̀ya nǹkan yìí kí lẹ fẹ́ sọ́npa rẹ̀ ẹ dáhùn ká gbọ́ ẹ wí káwa náà gbọ́ kọ́kàn lè bá a balẹ̀ wípé níta ń kọ́ yín yé yín àmọ́ olùmọ̀ tí ọkàn máa sọ̀rọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kókókókó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kí ni. because at the end of the day ó lè jẹ́ pé àwọn tó ń kọ́ kò yé wọn ó sì dìgbà tá a bá bi ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ kó tó yé wa pé ń yé àbí ò yé ọmọ tá à ń lẹ́kọ̀ọ́ tá a bi léèrè ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣèṣe pé òun náà mọ tí wọ́n wè ní. mọ̀njọ́ tá a bá bí ọ̀rọ̀ pàkàsọ yóò sì mọ ara ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí mà kankan torí àti wíbà àti wíbà àti wíbà ńgbà tẹ wọlé ànábì ọba wọn wí wọn láwọn ni àwọn ètò sọ pé wọn tọrọ kẹ́nìkan ṣe rúkìá fáwọn wọn kì í fìrin mára àbí wọn kì í tọrọ kẹ́nìkan fìrin má wọn la oríṣi tafsir méjì yẹn bákan náà wọn kì í gba wọn asán lásán gbọ́ ọlọ́run ẹlẹ́dàá wọn ni wọ́n sì bá dúró ọ̀kan náà sọ àbí wọ́n pè ní Ukasha àbí Ukasha oríṣi ọ̀rọ̀ méjì yẹn lọ́wọ́ à ń kó kọ́ rẹ̀ ó ní ìwà anábì bá ń bẹ́ lọ́n kí n jọ́ kan nù wọn anábì lọ́n ọ̀kan nù wọn ni ọ́ kò tí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣàdúà ọ̀kan nù wọn ni ọ́ garanti pọ́nmọ́ àlùjáná líle yóò sì wọ̀ ní rọrùn tọ ẹnìkan náà wà ní anábì ẹbí mi náà bẹ́ lọ́n anábì ní Ukasha ti gbáwájú mọ́ ọ Ukasha ti ṣe kíni ẹhẹn ọ̀rọ̀ ti haruna ló gbé wa lọbẹ tí ó bá sínú àkọọ́lẹ̀ wípé haruna yóò jẹ ọlọ bí musa tọrọ rẹ ń gbàgbà kò ní dà anabi ọlọ so eléyìí yóò fi hàn wá pé nítorí ti síwájú nínú àkọọ́lẹ̀ kò sẹ́ni tó lè yí padà kò sẹ́ni tó lè yí padà bákan náà suleiman suleiman aleyhi salam. ẹ̀yin náà mọ̀ pé náà anabi ọlọ́ọ̀ni á ọlá tọ́lọ̀ wọn bá fún ọ̀gá púpọ̀ tó fi jẹ́ pé àwọn ń ọmọ ogun rẹ̀ àwọn ẹyẹ wọn bẹ ọmọ ogun rẹ̀ àwọn ẹranko wọn bẹ ọmọ ogun rẹ̀ ọlọ́wọ́n bá wọn fi hàn yín látàrọ ọláńlá tó ṣe fún Suleiman alayhi salam ikpe tó ń ti agbára burúkú tó ń fún àwọn ń suleimana sì ti fi àwọn àlìjánu sórí kí wọn máa sanko ibn abbas ní suleiman ti kú tọdún kan gan wọn ọmọ àmọ́ pọpá tó mú lọ́wọ́ tí àwọn àwúrẹ̀bẹ̀ ń jẹ tí wọ́n jẹ débi pé suleiman ṣubú ni wọ́n tó mọ̀ pé suleiman ti kú wọn ò tó ẹrú tí ó wẹ̀yìn wọ́n ń sanko lọ nítorí wọ́n á wẹ̀yìn tí suleiman ọ̀ ń wẹ̀yìn ọ fẹ́ sinmi kọ́ subhanallah nígbà tí Suleiman wa ṣubú lọ́wọ́ ayé wọn pé táwọn bá máa ń tọ́pa mọ́ ni ìyà burúkú táwọn jẹ yà wọn bá ti jẹ ọdún kan ọ̀n sọ́kò fọ́kù subhanallah alìjánu ni wọ́n sì pé ẹ ti jọ sign agreement ń gbà sí rí wa fún ọ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹni tó wà nítòsí wọn wọn ò fura mọ̀ kó ti kú bó o wá ni tó wá wà ní jìnnàjìnnà láyé làlùjánu ó sì wá mọ̀ pé ń bẹ àbí òsì so nítorí ẹ̀ Suleiman yẹn وآتينا داود زبورا ọlọ́run la wá fún Dawud afọ́n ní zabura kí ló dé tọ́lọ́wọ́n bá fi dárúkọ Isa síwájú àwọn anabi yòókù tontigbọ́ anabi Isa pẹ́ kó tó dé bẹ́ẹ̀ ni dídárúkọ tọ́lọ́wọ́n bá dárúkọ rẹ̀ ń bí kò túmọ̀ sí wípé ọlọ́wọ́n bá ń sọ wípé anabi Isa síwájú wọn dìde nítorí pé wáò wáò wáò. Wow, wow, wow kò túmọ̀ sí tertib kò túmọ̀ sí pé wọ́n tu ọ̀rọ̀ nǹkan tí nǹkan túmọ̀ sí ni pé òun náà ń bẹnu wọn àmọ́ tó wá pé thumma ni wọ́n lò àbí fáwọ̀ ni wọ́n lò méjèèjì yẹn máa ń túmọ̀ sí pé wọ́n ń tu ọ̀rọ̀ fa lẹ́yìn rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lòun náà bá dé thumma lẹ́yìn rẹ̀ nígbà tó pẹ́ lélẹ́yìn náà dé àmọ́ wáò àti lágbájá àti òtúmọ̀ sí pé wọ́n á tò pẹ́nìkan ló síwájú ẹnìkan ọkàn túmọ̀ sí pé Ìsá náà ó ń bẹ nínú àwọn ànábì ọlọ́run tó lọ́wọ́ bá pọ́n lé ni tààrà sì wá wò àríkọ́lá ń bẹ fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam toró ńlọ́lọ́wọ́ bá kọ́kọ́ dárúkọ nínú àyà yìí bẹ́ẹ̀ náà ni àyà mi tọ́lọ̀n tún ni wa idh akhadna minan nabiyyina mithaqahum wa minka wa min Nuhin nígbà tá a gba májẹ̀mú lẹ́nu àwọn ànábì ọlọ́run a gbà lẹ́nu rẹ̀ a tún gbà lẹ́nu Nuh kọlọ́n tó dárúkọ àwọn anabi mi. anabi nuuhu alayhi salam wọn lórúkọ rẹ̀ yẹn kìí sì di Lárúbáwá o nuuh ṣùgbọ́n yansorif orúkọ kan ní tó lè gba kẹsìrọ wa awuhayina ila nuuhin ọgbà kẹsìrọ tó ń ti pé kìí di Lárúbáwá kí ló fà nítorí pé huwa ismun orúkọ ni tó yẹ pé lórí arafi mẹ́ta ló wà sorúkọ tó sì wà lórí arafi mẹ́ta èdè Lárúbáwá ló bá lọ torí ẹ Nuh ismun ajamiyun yansorif li annahu mukawwanun min thalathati ahrufin ìlọ́fà ló fi jẹ́ pé isman yansorif ṣùgbọ́n tẹ́bá wọ́n ru Ibrahim Ishaq Ismail. Yaqub Isa Musa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Zakariya gbogbo àwọn eléyẹn asmaun ajamiya àwọn orúkọ ni tí èsè Lárúbáwá torí àwọn kì í gba kẹsìrọ tumna'u min as-sarf lil'alamiyyati wal-'ujma wọn ò gbọ́dọ̀ gba kẹsìrọ wọn ò sì gbọ́dọ̀ gba fatahatan wọn ò gbọ́dọ̀ gba kẹsìrọtan wọn ò gbọ́dọ̀ gba gọmatan nítorí pé tẹnuwíìnù níbẹ̀ yẹn wọ́n ń pè ní tẹnuwíìnù tamkin ayé dhalika tẹnuwíìn yumakkinu al-isma min al so tẹnuwíìnù yẹn ò gbọdọ̀ wọ ara ibrahim ẹ gbọdọ̀ sọ pé ibrahimun ibrahiman ambosibosi min kò gbọdọ̀ gba kẹsọ̀rọ̀ rárá mamnuun min as-sarfi lil gẹ́gẹ́ bí nàìjíríà nàìjíríà ọgbọ́dọ̀ gba kẹsìrọ̀ láéláé nàìjíríà ọgbọ́dọ̀ gba fatahatan kẹsìrọ̀tan dọ̀mọ̀tan láéláé lílà àlàmíyẹ́tì wọlọ́ọ̀jùmá bẹ́ẹ̀ náà ni ògbómọ̀ṣọ́ ìbàdàn èkó kánò mẹ́ẹ̀dúgùrì katsina òṣogbo gbogbo eléyìí mamnu'un min as-sarf lílà àlàmíyẹ́tì wọlọ́ọ̀jùmá gbogbo ẹ̀ gbọ́dọ̀ gba kẹsìrọ̀ kò sí gbọ́dọ̀ gba fatatan gbọ́dọ̀ kẹsìrọ̀ tan kò gbọ́dọ̀ gba dọ́mà tan torí pé orúkọ ni àmọ́ tí èsè Lárúbáwá. bákan náà ọlọ́ni wa atayna Dawud zabura Dawud náà mamnu' min as torí kèsè di Lárúbáwá Suleiman kèsè di Lárúbáwá ọlọ́ni àwa fún Dawud àfúnni zabura zabur ọwọ́ látara zabara zabura zabara bí màánà kẹtàbà kẹtàbà kìtàbàtà ayi wà á tẹ̀yìnà dawuda kìtàbà maktuba afún dawud ní tírà kan tó wà ń kíkọ tírà tó lọ fún dawud aleyhi salam wọ́n ní tírà yẹn tó lọ dawud súrà ọgọ́rùn ó lé àádọ́ta ní bẹ́ẹ̀nù rẹ̀ nínú zabura yẹn súrà ọgọ́rùn lé àádọ́ta one hundred and fifty chapters one hundred and fifty chapters ńlọ́wọ́ àánú ẹ̀ wọ́n ní kò sí òfin kankan nínú rẹ̀ kò sí halal nínú ẹ̀ kò sí haram nínú ẹ̀ àwọn ọgbọ́n àti wàásì lásán lọ́wọ́ àánú ẹ̀ ọgbọ́n àti wáàzí lásán lọ́wọ́ àánú ẹ̀ síbẹ̀síbẹ̀ kò sí ní tá a fẹ́ fi ṣe nísìn o tòṣèṣe tó a máa gbé zàbúrò àwọn mọ́ṣáláṣí o tó a máa tán rẹ̀ jẹ o. tọ́ Dawud aleyhi salam ni tó ní òun ọlọ́run fún ní òun dúndùn tó bá bẹ̀rẹ̀ sí ní ka zàbúrà rẹ̀ tọ́lọ́run fún àtàwọn èèyàn àtàlejò ni wọ́n máa ń péjọ sọ́dọ̀ rẹ̀ àtẹ̀yẹ àti àwọn ẹranko wọ́n máa ń péjọ sọ́dọ̀ rẹ̀ nítorí adùn tọ́lọ́wọ́n bá fún torí ẹ̀ ló sì jẹ́ pé lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn lárúbáwá kan bí àwọn ọmọ Misra tó máa gbọ́ tẹ́nìkan ní òun tó ní òun wọn pe ẹ eh, ẹ eh, laqad u'tiya mizmaran min mazamiri Dawud pé ọlọ́run ti fún fèrè kan fèrè Dawud <laughs> torí Dawud alayhi salam ó lóhùn débi pé ńgbà tí máa ń ka zabura rẹ̀ àwọn àlìjẹnú àtẹ̀yàn ẹranko àtẹ̀yẹ oko gbogbo wọn péjọ wọn máa gbọ́ ó jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ń jẹ o dáwúdà ni ẹ o iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ń jẹ wọn ni tí Dawud aleyhi salam tí máa ń ṣe kútúbà fáwọn èèyàn yóò sì mú tí ó tà lọ́wọ́ wọn bá ti ṣe kútúbà tán bẹ́ẹ̀ bá ra mo rò pé fura <laughs> ìyẹn ni kéèké ṣe pé kútúbà ní ń ta ò kéè ta kútúbà ò ẹ ní ìsẹ̀yìn ní ìsẹ̀yìn pé kó gbà wò kútúbà wà sá àbí bẹ́ẹ̀ kọ́ Dawud è ta kútúbà tó bá báwọn èèyàn sọ̀rọ̀ tán kì í sọ̀rọ̀ tí ń sọ ní ń ta tó bá báwọn èèyàn sọ̀rọ̀ tán àwọn ẹ̀wù tó ṣe ẹ̀wù ogun torí pé Ọlọ́run fún lóye àtàgbára tí wọ́n fi ṣẹ̀wù ogun ẹ̀wù ogun tó bá wá ṣe yọ àmọ́ ẹ̀ńtí ọba ara o àti sọ̀rọ̀ tán ní sẹ́yìn tí wọ́n bá ra àjẹun lé o so wàhákàdà anabi sallallahu alayhi wa sallam wọ́n sì ti sọ fún wa wípé ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi fa inna nabiyallahi dawud alayhi salam kana ya'kulu min amali yadihi ìyànjú oúnjẹ kan rí tó dùn bí oúnjẹ tó ṣe wípé iṣẹ́ ọwọ́ rẹ̀ pèsè fún lọ torí pé anabi dáwúdà ọlọ Ọlọ́run ọba kó máa bá inú sí ọwọ́ rẹ̀ ní ti ń jẹ ẹ sì mọ̀ pé àwa á lè gágágá ká tó ànábì Ọlọ́run kan kí wọn ló dé tà ní kọjú mọ́sẹ̀ wa kí ló dé tà ní tẹpá mọ́sẹ̀ ká gbé